هدى محمد صلى الله عليه وآله وسلم وإن شر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وإن كل بدعة ضلالة وكل ضلالة في النار أعاذنا الله وعيالنا من النار وما قرب إليها من قول أو عمل أو اعتقاد أما بعد أذكركم الله الله تعالى تي أكاد الله الذي خلق فسوى والذي قدر فهدى خلقنا فسوى خلقنا وقدر للإنسان الهدى والغية فهدانا للسبيل الهدى فلذلك خلق فسوى وقدر فهدى اللهم لا تسأل ودعنا لنا سوى خلقنا tó bá wà lọ́rùn ni ó lè fi ṣe ní àyíní àtẹ̀yìn síbi ara ìkánná àwọn ẹranko kò sí tá a fẹ́ ṣe torí mi náà ló wà lára tiwọn náà lè jẹ́ pé béèyàn bá fẹ́ pa àwọn nǹkan tí ó tọ́ kéèyàn pa èèyàn gbọ́dọ̀ pa lọ́nà tọ́lọ́run ọ̀fẹ́ yóò tó kàn bínú ọlọ́run rẹ̀. kéèyàn kó àwọn ẹranko jọ àbáwọn tí ì ṣe ẹranko kéèyàn sì dà wọn sínú náláyè yóò rò kó wájú ọlọ́run lókè láyọ̀ á bìnnárí ìlà ọ̀gbọ̀n ha kò sẹ́ni tó tó fi ẹjẹ́ yàn àbí tọ́da ẹranko ní kọjá máa kankan fún wa ìwọ̀n gbogbo pé àwọn èèyàn máa fi ń pa nǹkan lásìkò yìí ó kàlẹ̀ nínú owó kí ní ìwọ́ tó ọ̀dẹ̀ sáré jọ́mù sí bẹ̀rẹ̀ máa lò pàákì ní o ọba ti fi kan ní ẹ̀bá yóò jóná fún lọ tó wá jẹ́ pé iná ní ó gbé sínú ọgbọ̀rọ̀ wà fẹ́ líkì náà ni ó lè fẹ̀mí tí wá náà sára ẹja ọba wò ní ó lè fi sára àlùjẹ̀ wọ́n ọba aláà nínú àánú ẹ̀ òfin sáàrin èèyàn láàrin mùsùlùmí àdáná lílé islam nínú olórin hádíò tọ́tọ́ ń ṣe fún wa o náà ni ìta parí láìpẹ́ ìjọba látara sábàbí rẹ̀ sí wá wá òun لي ni الله على ما هداكم كالبا قولوا تبلوا لكم في إيمان àsìkò yẹn àsìkò reflection àsìkò ìrònú àròjìnlẹ̀ ni a bá nínú àǹfààní tó tóbi jù tó wà lára adha òun

tó tó ní tó so mọ́ iléyà ìta parí sacrifice wọ́n bá bá pa ẹran tá a pa tánà ìsìn ni sacrifice ẹ̀ torí pé ìpìlẹ̀ rẹ̀ sacrifice náà ni ìfarajìn ìdààmú torí ọlọ́run bá Allah kódà bára wa bá ń ṣe bí kọ́kọ́ nǹkan ẹ̀ tọ́wá ní ìbọn sí i. ضحى بماله ضحى بكنزه ẹni ìfarajì fọ́lọ́run débi pé ẹ̀mí rẹ̀ padà fún sórí ọ̀nà lọ ẹni ìfarajì fọ́lọ́run débi owó rẹ̀ padà fún sórí ọ̀nà lọ ẹlẹ́bí tó tọ́jú nítorí kò ní kankan bí irú àwọn tí wọ́n ṣe hijira láti lọ Nàìjíríà àkọ́kọ́ èèyàn tá a máa ń fi ọ̀rọ̀ Eidul Adha tí onáàlì Nabiyullah Ibrahim alayhi salam ìpìlẹ̀ yìí máa pa ẹran pàtà wà lé òun ni pé Nabiyullah Ibrahim ó ọmarị yọ ni ó sacrifice fọ́lọ̀ bó ti gbé lọ ta'atan lillah àti bàbá wọn gbà fọ́lọ̀ láláìwẹ̀yìn bàbá àwọn ànábì àṣẹ lọ́dọ̀ ọlọ́run kìí ṣerú àti ẹ àlémi àti ẹ a máa bọ́ sí nígbà ní a ma jẹ́ pé èṣù fi làákà ìrìn ṣeré na ní ìsìrí òótọ́ ìwọ náà là òkèm tó bá tún fún ọ èèyàn méjì sí lè lá the àlá tí ó sì mí ní ìtumọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ náà the same àlá lẹ́mọ́lá ìtumọ̀ ó lórí ìjókòó ẹnìkan ní mo wà lálá igbó mo pèrò ẹnìkan náà lálá lórí ìjókòó ẹ náà ló ti sọ fún Muhammad ibn Sirin pé òun náà lálá kó pèrò ọwá ní orí tó lálá kó pèrò hajj ń wọ́n á dín hajj yàtúkà oríwọ kejì kan lára kó ń pè rún kò ní tọ́lú tí pọ̀ tí wọ́n ṣe mú ọ níbi olè tó máa ń jà ẹnìkan ní pé àyíyá kùnú ìyẹn àwọn méjèèjì lára ìṣesí yóò máa júwe ìtumọ̀ alẹ́ yàn máa júwe ìtumọ̀ ẹni tí ma bẹ̀rù ọlọ́run tí ń kírun déédéé tí ń ṣe dáadáa áyà kùránì tó ya wà ádìí fìdẹ́sì bí hajj àtúnkà ìjàlá ọ̀rí ti kéjì òun bí ọmọ àtàgbà tí ní kọwọ́ lórí wáyà ọ̀nà ẹgbẹ́ وأذن مؤذن بينهم أأآ أيتها العير إنكم لسائقون èèyàn méjìlá ìsẹ́m àlá ìtumọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ sí ní ọdún ọ̀sẹ̀ yẹn ọ̀kọ́lẹ̀ tí kò kánlẹ̀ tí wọ́n sì ààrẹ sí ẹni tí wọ́n ń jalè ṣáàtì alẹ́ èmi àti ẹ kì í ṣe ìtànàbí lájọ́sí náà ìṣesí rẹ̀ ní ojú anábì ibrahim tó lálà alayhi salam ọlọ́run aláṣẹ olóòjẹ́ pé gẹ́gẹ́ bí yàrá aṣà ti sọ ó ní awọ́rọ̀ máa kú ní àbí nàbí sallallahu alaihi wa sallam àbúrúyà asọ̀dẹ́kọ̀ tánàbí ìdákọ́ bí bẹ̀rẹ̀ fún gbogbo bá ti lálà òótọ́ ní máa jẹ́ anábì ò ní lálà kan àti lẹ́gbẹ́ tó lálà ẹ̀ ní ọ̀wọ̀ṣẹ́ nígbà ní ìhàlẹ̀ lálà ọ̀rọ̀ alápọ̀lá fẹ́ sọ ọ̀wọ́tọ̀ lálà nínú mọ́sálásí òdé mọ́sálásí ó ti kí ìṣá ìtàn ọwá lọ lè kí o lórí ìṣá ìtì ní 17 times ọwá lálà wá rí ẹṣin tó ń sáré lọ wájú tí wọ́n lé ẹgbọ́n náà ti mọ̀ túmọ̀ àlá rẹ̀ kí ni túmọ̀ àlá yìí onífàwọn ẹni wọ́n tún sàbẹ̀kúnà sàbẹ̀kúnà ọ̀dá ẹjọ́ ọkọ̀mọ̀gbọ̀n ọmọ léwọ̀ onífàwọn pàápàá tó ẹkùn òkú mẹ́lẹ́ nàbíyànlá Ibrahim aláìsàlá ọlálàkùn ọmọ rẹ̀ tó tú ìpọ́nà ọmọ dáadáa tí bàbá kọ́ ó ti kọ́yé nígbà tó bá ọmọ tí ó bá ọmọ rẹ̀ sọ̀rọ̀ ìní ẹ̀rọ mo máa rí ṣẹ́ni tó bá rí lẹ́ẹ̀kan ìyẹn lè má tètè kọ́yé àrọ̀ kọ́dà tí bá tún sùn ní ni ọba ilẹ̀ Masr lọ́jọ́ sínà tó náà rí bóòlù ti wíńtẹ̀ aro onírọ̀ àìjù inni àrọ̀ sẹ́bàá bàkọ̀rọ̀ àti ìsinmi tí ẹ bá lálẹ́ ọ̀kan tó ti tún tí tó bá lálá ti lọ mọ́ ti lọ náà tó tó bá ti ń padà wá tó tún kíní ẹ̀ ń júwe dídá kan tọ́rọ̀ ń dá wa lára àwọn èèyàn materialism capitalism ko já fẹ fúra sáwọn kan ẹ̀ mọ́ àwọn àdámọ̀ kan tó àtọ́rọ̀ ń dá sí wa lára tó yẹ pé ara wọn ó sì máa ma nǹkan mi látara bọ́rọ̀ ń ṣe dá wọn ọmọ lára nǹkan nǹkan ẹ̀ẹ́dẹ̀fẹ́ ṣẹlẹ̀ ẹni jókòó rẹ̀ ọmọ kí wọ́n fún ẹgbùtà tó máa ń ṣe dáadáa ọ̀hún sì bọ́ àwọn kankan tí ó máa jú ẹgbẹ́ kankan bẹ́ ṣẹlẹ̀ náà kò sí kó dáná bí ó bá ti wá wọ́n bọ́lọ̀ máa fi àwọn ẹ̀yìn rẹ̀ mo rí pé mo kọ́ ọmọ ní yá àbẹ́tì fàálmẹ́ tó mọ̀ in tọ́lọ̀ kọ́ láṣẹ kò sọ́pá láti ńlá bí ẹ̀kan bá dáró ẹ̀wù ní ìsìn kódà láàrin alùsùn náà èyí tí ò tó bẹ́ẹ̀ ni wọ́n sọ pé a tí bá fẹ́ kí ọmọ máa kí wọn ẹ máa wo àwọn ẹ̀ka náà ni ó ọmọ yín wọ́n fún ní admission ní Saudi a ní béèrè ìtàlúbẹ̀rẹ̀ wọ́n bẹ àmọ́ fòsókè Saudi maka làwọn ọ̀rọ̀ afọ ọmọ yín ní admission ní mẹ́ẹ̀dógún ni kò sí kò nílẹ̀ ayé pé tó bá wá ní mẹ́ẹ̀dógún yẹn yóò á kútùkù tíṣà wọn wí sókè yóò á sọ ẹyọ ọgbọ̀n kútùkù tíṣà ti wà lọ́dọ̀ yín gbogbo àwọn mutum lè ní yà ní ọkọ̀ ọdún mélòó kìí ṣe yóò nìkan wọ́n dà fà ṣẹ́ẹ̀ níbo mi ìdá ti lè hàn kí ló fà á the same kéwu kódà kéwu tèjú lẹ́wọ́ kí ní àdúgbò rí tẹ́lẹ̀ ju ti bọ́ lọ tí ẹ bá lálà yíò pé mọ̀ lálà kó mọ̀ lọ ájú mọ̀ àdúgbò rí màmá rẹ̀ ní sọ pé àbùsá rẹ̀ tó lá ẹja tó lá pé mi gẹ́lẹ́ bá ń là kí ló dé torí pé the next thing ni pé bóyá ikú ti dé nílùú àkànná kí ló sì fà á torí ń ta àti mọ̀ nípa ibi táwọn lọ èyàn bá àwọn máa lọ sáwọ́dí kó má débẹ̀ tí sáwọ́dí sáà ní lọ àrùn àwọn ìlọ̀bẹ̀ ọ̀ká dé ká tó ṣù ètò wá ti lọ please yóò sì múra lẹ́ẹ̀kan gbogbo tó kàn wọ́n máa lọ́nu tó bá wá ibi tí ó ti wá kéwú ọkàn ọ̀dún mẹ́kọ̀ lọ́wọ́ òun ni irú àlákẹ́yẹ lálá rẹ̀ ní ìsìn bàbá dánwò pé kódà bó lá 50 times kò ní wí jáde torí pé intonics lọ́kàn rẹ̀ níbi tí ìwọ́n mọ̀ ìfẹ́ tí ìwọ́n mọ̀ yóò kú báyìí bàbá tí màá fẹ́ kọ́ ọmọ gbẹ̀yìn màmá náà fẹ́ kọ́ ọmọ gbẹ̀yìn ní àmàlálàgbẹ̀ tó bá yẹ báyìí kí wọ́n rí pé aláìsàn tẹ wá lẹ́yìn à ẹgbẹ́ sáwọ́dí ó súnmọ́ páyọ̀ lọ ìpáyọ̀ ọlọ́run tó ti ń lọ yìí ẹ̀wọ̀n kó wọlé ẹ̀kọ́ látàkùn tún ní ilá wa ń tún pé aláàsáwọ́ ní tẹ̀lá ìṣẹ́ṣẹ́ kó fẹ́ lọ kó bá lẹ́kùn lé méjì bẹ́ẹ̀ láìláì bẹ̀rọ bẹ̀rọ ọlọ́run ilé bẹ̀rọ kú ilá wà ń tó mùsùlùmí náà wà ní kò tí èyí tí mo sọ báyìí náà nìsí ní pípa àti máa ń gbé túmọ̀ nǹkan lọ́dọ̀ tiwa á mọ àwọn ọlọ́gbọ́tà náà nìkan wá ti lálà ọlọ́run lọ́gbọ́n ló ṣe bẹ̀rẹ̀ ọmọ sì ti bọ́ ilá lọ bàbá ní ìgbà tí ọmọ bàbá wí fọ́mọ wọn ni lọ ṣe ìtọ́nà ọkọ̀ láṣẹ eléyìí ni najat fi tẹ̀bi mo bá àwọn kan ṣe papọ̀ lẹ́nu ọjọ́ mẹ́rin mo rí success nínú ilé wọn kí ọmọ àti ìyá kí ẹ ti wà successful nílẹ̀ wò pé sọ́nà ló pa ọ́ láṣẹ ilé ìmáṣe lọ ó kéré ọmọ tí sọ̀rọ̀ mo ní ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọdún tá a ṣe ó so mọ́ ìhìyàwó kí ni ó súnmọ́ ti tọ́pọ̀ fìyà bó ṣe wá wà lára bàbá ló wà lára ọmọ ló wà lára ìyá tí nǹkan jẹ́ tọ́lọ́ báyìí wọ́n kàn sọ ní tara wọn ni Ibrahim aleyhisselam ìtukọ̀ ṣe rí ọmọ ṣé ọlọ́run ló pa ní láṣẹ ẹ̀ lọ sí kó tó dìgbà yẹn gan fúnra rẹ̀ nǹkan kan ṣáájú ẹ̀ tọ́rọ máa jọ́sí tí wọ́n fẹ́ lọ pàì ìbẹ̀rẹ̀ rẹ̀ ni pé wọ́n kọ́kọ́ gbé wọn lọ síbi kan inni askantu min dhurriyyati biwadin ghayri dhi zar'in inda baytika al-muharram rabbana liyaqimu as-salah wọ́n kọ́kọ́ gbé wọn lọ síbi tí ò sí kàkà wọ́n kọ́ Ismailu dédé yìí kìí ṣe pé òun sọ lárúbá tẹ́lẹ̀ torí Ibrahim yìí ṣara maka ẹni gbogbo ẹ̀ wọ́n fẹ́ máa tírèsì tírèsì lẹ́nu gbogbo ẹni tí ó kéré mulẹ̀ ó kéré ó wọ́n ní pété yẹn bá ti gbélu kan òfin táwọn èèyàn fílẹ̀ pé tó bá ti gbélu kan fún ọdún mẹ́wàá nínú bẹ́ẹ̀ ló lè dára ní olóbẹ́ o àìjẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ìgbẹ́tọ̀ Ibrahim kan wá láti maka tí gbogbo àwọn lárúbáwọ́ nǹkan ẹni tẹ̀lé ọ̀yà ẹ̀padà sí ilé iraq àbí kápò ní ah, eh, Baitul Maqdis kódà àwọn àfá mórí òun àwọn ní iraq gan ìpínlẹ̀ olúwa tí sọ̀dáàmù gan mo sọ láwọn àgbà tí ó pọ̀ pé tí èèyàn ọba mọ̀yàn rí mọ́kà tó bá fẹ́ imagine bí mọ́kà ṣe wà gẹ́gẹ́ tẹ́lẹ̀ fúnra kò sí èèyàn tí ó débẹ̀ òkè tó ṣe pé tí èèyàn ọba gùn bíi pé èèyàn twenty story bó ṣe gùn gbogbogbò ọwọ́ sọ̀rọ̀ àdìmọ́kà báyìí ẹ bá tí wọ́n ń bọ́lẹ̀ nìkan ẹ̀ tún gùn káyìí despite gbogbo development àwọn òkè ṣe wà nílò tẹ́ ma rí àwọn àárí kẹ́kẹ́ sí pé ká gbé tunnels bá abẹ́ òkè bí tí ẹ bá ní ó gbé títí bá bí mọ́tò mọ̀ nálẹ̀ àwọn agbẹ́ tunnel ní ìgbẹ́ni tó bá ń pọ̀ láti ilẹ̀ tó free tó bá débi bẹ̀ wọn yóò change direction nígbà kò sí kàkà lẹ́yìn bí wọn àǹfààní kan wà in tó bá wà important mú wà níbi èèyàn máa ṣiṣẹ́ tọrọ in tó bá ti wà ókún ju èèyàn kí appreciate ló jẹ́ pé kódà nípa wíwá máa wà téèyàn bá ń kéwú ọbẹ̀ ṣe wá sí awa tó ṣe wá sí lọ́sàrẹ́ kò lè dàbí ẹni kàtọ́rọ̀ kankan tí ó máa háìdì ọ̀dùwà tó wọ́n tó dàmú lórí gbogbo إذا أعطيت العلم كلك أعطاك بعضه بمزوكي tí wọ́n bá gbé gbogbo ara rẹ̀ lẹ́gbẹ́ gbogbo fi wọ́n mọ̀ fún ọdí díẹ̀ gbé à tẹ́sì ọmọ òtí túnmí nà lẹ́ẹ̀lẹ́mí bàbá kọlùkún fi lẹ́dí àtọ̀ lẹ́ẹ̀lẹ́mà bá ọ̀bọ̀n kí lẹ́wàá ń gbẹ́ tó wọ́n sọ pé gbogbo ìjọ́jọ fún díẹ̀ ní táìmù tìbí náà mọ́sán lé òtí rẹ̀ ni ìdá àtọ́ ìtẹ̀lẹ̀ ìlmà kò láká àtọ́ká bá àtọ́ nínú wọ́n bá àdọ̀wọ́ أما الذي أعطى العلم بعضه لا يطيع شيئا البتة ẹni tó wá ti sọ pé òun nígbà máa yọ tíraka tó dókò ẹni tí ń dààmú gan ò tí ì rí mà kákọ́ sọ̀rọ̀ tó wá ń yà ẹni tó máa jẹ kùnúùsù ni gold ẹni tí ó bá dààmú yẹ̀bùsù báhàrù máa ń kọ́sọ̀dà làáàrí gold ni silver ni tó bá ti di páyé bàbá rìn lọ ẹsẹ̀ wá ń kan lọ́nà àríkún ẹyẹ mọ́ ká tó kan àwọn abẹ́ sí tán owó mímọ́ sí gbogbo rẹ̀ ẹ̀ borí gáàmárì ṣùgbọ́n tó rọrẹ́ bá ti ń kàn nígbà tó bẹ̀rẹ̀ ò ní wọlé àwọn afáàsì ní òṣèlú yàbá tíra wà níbẹ̀ wọ́n lè Muhammad ṣe tíra ní ìkúlé àwọn alẹ́ sí ìgbẹ̀yìn ẹ̀kọ́rọ̀ tíra pé ẹni tó fẹ́ kí ó ní ọkà ẹni tí ó fẹ́ kí ó tó bá ti sí báyìí yọ́rọ̀ wá tíra mi yọ́rọ̀ ṣùgbọ́n wọn mọ̀ ṣe lé níbẹ̀rẹ̀ pé tọ̀ torí abẹ́ mọ̀ tó fẹ́ dúró tíra tó bá ti rọ̀ láti bẹ̀rẹ̀ ẹlòmí ní máa tó wà bẹ́ẹ̀ tó bá ti kàbẹ̀rẹ̀ ó bá dé pé ó kàn gbàgbé ni ṣùgbọ́n tó bá ní interest fún wọn ọba ti ń dààmú ni lórí wọn níbi tí ń bọ̀rọ̀ mi lọ́jọ́ mọ́ ọdún tàà oṣù wọn ìyá òṣùn náà ti ẹ́ ìyá lákọ́kọ́ sacrifice tó lágbára ni gbogbo ẹni tó bá dẹ̀ fẹ́ ga ọ̀nà tí wọ́n máa ń rìn nìyẹn bàbá gbé ìyá àtọ̀ máa lẹ̀ bí wá dín rẹ́rì bí ìzà òṣòrò tàbá ti ní ò sí irúgbìn kò sí tí ó jẹ́ kí nǹkan ó bẹ̀ náà tó ń bá wọn bí kan you can imagine pé ewúro padà wọn ò successive succession nílẹ̀ gbogbo ẹ̀mọ̀ fún community gbogbo tí ó rí burúkú evolution nínú automatic ní o

tí wọ́n fi wálẹ̀ síbí ọ̀bọ̀ ọ̀dáhùn nígbà tó wá ní aláàrù àmọ́rọ̀ tàbí hálẹ́ sọ́lọ́ ló ní kó o ṣe kó fi wálẹ̀ síbí ní Ibrahim wà mérí báyìí tó ní àwọn obìnrin ayé sí òní ní oṣù ní ìfẹ́ dárúkọ obìnrin kan àwọn èèyàn ń pọ́n lé onídàájẹ̀mọ́ ọ̀run fún tí wọ́n bẹ̀rẹ̀ láti jẹ̀mọ́ ọmọ ẹ̀ tí wọ́n rú orientation tó rí ó ní Ibrahim is just a foolish father how will you drop la ilaha illallah mo rò pé obìnrin lè ká dárúkọ kì ṣe Ibrahim how will somebody in his right senses drop just a murder that is weak and a daughter amina kiri kan kẹ́ẹ̀tì mọ̀ náà tí a pín láyé ìsínà ọpọlọ tí wọ́n lórí náà òní truth ni pé aláwọ̀ amárọ̀kùnrin àti sọ́rọ̀ lọ́pọ̀ aláṣẹ ó ní bẹ́ẹ̀ lọ́lọ́rọ̀ lọ́pọ̀ abiláṣọ ní máa ọlọ́rọ̀ aláwọ̀ jẹ́mà mo bà fọ́nà òní kọ́rọ̀ má tẹ́sì rẹ̀ the first tribulation náà ni pé ó fi wọ́lẹ̀ ó lọ ó jìnà sí wọn tó yọ àpòlùsọ́nà ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم àkọ́kọ́ ni èkejì wọ́n ti gbàgbọ́ lọ́rọ̀ tó àwọn àbí oúnjẹ tán omi tán ọmọ kékeré ó mú kò sí tí ó mú nǹkan níwà tó pé ìwọ́n ń ṣe látara wàhálà nítorí pítorí ọlọ́run rẹ̀ yóò sì díẹ̀ sí hajjá ọwọ́ sáré lọ ọdún tó ti rọrùn lọ́gbẹ́ ọ̀tọ̀ ọsáré lọ ẹgbẹ́ òsì sáré lọ ẹgbẹ́ lọ lórí òkè kan sí kejì ó fi lọ bí ẹ̀mí ìjì bẹ́ẹ̀ ó sì وأذن في الناس بالحج يأتوك رجالا full sacrifice wọ́n fi everything lẹ̀ nítorí gbà mí ẹlòmíì ma ìpè ibi ìlú ẹyọ kan tó dúró sí yẹn òun náà lọ́lọ́ gbára kò ní ga tọba ilé tó kúrò bẹ́ẹ̀ ọ̀ọ́dì ọba ń ṣùgbọ́n gbà tó wà ń bẹ ń fẹ́ jọba òun nípa ètò wà ń bẹ akẹ́kọ̀ọ́ kú but it will not come with ease mama Ismail àti Ismail wọn dúró ọgbà ọlọ́wọ́ àṣà ẹ̀kejì nínú sacrifice tó súnmọ́ òun ní tí Ibrahim alayhi salam gẹ́gẹ́ ṣe àti ọmọ rẹ̀ ẹ̀pà inni arọ̀ fi mẹ́lẹ́mi ẹni àgbàṣù tó ní àbá tí ń sọ wé ní àti ẹgbẹ̀rún wọn wípé how what is the extent sacrifice in the fún ara mi ṣé kò tí ẹ̀rí ṣe because tí ò kí jẹ́ kí ẹ̀rí dáadáa ṣe ni ẹ máa wò bẹ́ẹ̀ wá bẹ́ẹ̀ di gọ́ọ̀nà mo bẹ́ẹ̀ di àwa àwọn òní ènìyàn mo wá bẹ́ẹ̀ di general nínú army náà wàhálà ni kò sí general tí ẹ máa wọ àwọn aráǹkà àwọn army èyí tẹ́ bá rí tó di jẹ́nẹ́rà orí wàhálà ló ṣe o wọ́n á jẹ́ nígbà jẹ́nẹ́rà tó dé ọ̀yá ẹgbẹ́ ni captain captain àti lẹ́yìn náà kò sẹ́ni tó lieutenant major gbogbo ẹ̀ náà orí kìí ẹlẹ́gbẹ̀ẹ́ general náà gbogbo ẹ̀ tí jókòó á di jẹ́nẹ́rà pé ìṣiṣẹ́ ìjọkà inú wàhálà tí wọn alẹ́ nígbà lórí ìdúró sí mú ìrùkú kàgbó bá wọn náà fún two hours títa ayé tó aṣọ tó wájú ọlọ́run ikú ọ̀fẹ́ ga ẹ̀ yọkó nàbí ìlọ́ Ibrahim ayé tí wọn is full of tọ́tọ́yà lèlá ìlàtòkèdélẹ̀ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wọn gan akàgbé látòbí ti tọmọ ni àwọn gẹ́gẹ́ fúnra wọn náà wọ́n tàbà fọ́nà ni gẹ́lẹ́bù pé wọ́n dáná wọ́n sì sọ wọ́n sínú ẹ̀ mo bá àwọn èèyàn kan sọ̀rọ̀ bóyá kíláàsì ẹ̀dáwò dáwà mo ní ní ìsìn kálukú àmàlò káyà mọ́ gáfọ̀rọ̀ bí láàrin bá mọ́ ní ó kiri àwọn tán bá ní kí ọ̀dánálẹ̀ pé ẹjẹ́ mú mi ní ẹjẹ́ mú mi ní ẹ̀yìntẹ́ bá gbọ́lọ́n gbọ́ nú yíó ẹwọ́n náà ẹ̀yìntẹ́ bá gbọ́lọ́n gbọ́ ẹgbọ́ báyìí ìdíkàlùkù ọlọ́lọ́mọ èèyàn tí ó wọ̀n nú náà ìdíkàlùkù ọ̀nà pẹ̀ ọlọ́nà àrí tí ó wáyà mi lọ́wọ́ àtàkùwá àwọn ìjọbí ẹ̀fẹ̀ òtútù ti ní pé irú ẹni tí ó bá lè ṣe sacrifice yìí In the sovereign position wọn ààrẹ dànábì but the truth ni pé tó bá fẹ́ bá wọn àbò fẹ́ ló kọ tí ó dà you have to have a record of that sacrifice nínú àwọn mistake àwọn tòlábà àwọn atánpọ̀ ní ìsìnkú ìwọ tó ń bọ́ ta ní ìsìnkú tí ó ti èdè record sacrifice kan tó ṣe rí kí wọ́n náà lọ pé wàhálà tí mo ṣe fẹ́ sí àgbọn ṣe fún mọ̀ lélẹ́yìn kò sí adama kàtà àwọn afáàlú tó lọ́wọ́ wájú ẹni ìmọ̀mù náà ló two years kò fẹ̀yìn lélẹ̀ kò fi ẹ̀yìn lélẹ̀ kò sùn two years yẹ́lẹ̀ tó gbé kò sùn àwọn wà ní dárúsù dáàgbé dárúsù tó ní ọ̀fẹ́ lọ wọ́n sì bọ́ sẹ́yìn lọ sùn mọ̀dá aláàmù bí nípa sacrifice kíyàn in tó kù e, ní pé ẹ sọ sínú náà wọ́n sọ̀rọ̀ àlẹ́ àtàkùnrin kó tó fààyè ọlọ́rin kò láyà náà nínú àlàyé yẹn pé gbogbo ẹni tó bá ní ìrúté sí ṣe yọ ọgbẹ́ ní ọmọ ọwọ́ náà wọ́ kìí kó أصحاب ukhdud annari ذات waqud idhum عليها وهم على ما يفعلون بالمؤمنين bil mu'minina kò ní ìpín nígbà tí wàhálà ẹ̀ bá dé tó fẹ́ dúró tọ́lọ́ tó fẹ́ fi ìmánì rẹ pé màá dúró sísí al-istiqama kò ní pé ọlọ́wọ́ wà jẹ́ kí iná wá di tútù fún ọ náà tí ọlọ́wọ́ wà jáde tó wá di alẹ́ ìgbọ̀nyìn àpàdánù méjèèjì àwọn ẹni iwájú wa ni ọlọ́ni tí náà torí iṣẹ́ àlẹ́bí bọ̀rọ̀ jíṣẹ́ mú bọ̀ àwọn asáàbùn òdúd wọ́n ṣe ń wọnú náà wọ́n jóná lójú àwọn kèfèrí ṣùgbọ́n wà lójú lọ́sọ́dọ̀ ọlọ́run tá a bá nínú sacrifice àwọn ẹni yẹn àwa náà ní nítàn ẹlòmíì mọ́tò ní ọ̀pá ọlọ́run dákun mọ́tò pẹ̀lú ọ̀kan wa kí mọ́tò pààyàn lójú ọ̀nà jihad ó pè jù kéèyàn máa kàn rìn lọ ó máa tò gbé lọ kí mọ́tò wá pa mọ́tò pa ẹni wọn pé kí lílé ikú tó sáfún náà ní accident náà lọ padà ní wọ́n tó pé orin ọ̀nà mọ́tò wọ́n sì ní ẹja lọ sí dáwà kan nílùú ìlú kan níbẹ̀ dáwọ̀ ẹja lọ wọ́n fẹ́ wọ́n bá wọ́n ní aláàkí dáwọ̀ àlójú ẹ̀rọ ọlọ́mọdé kan ṣe kíni kí ní sáfún yàmá ikú àbí ní ikú yẹn náà lọ́wọ́ pàdé láàárín ìlú kan síra wọn tí òun ti kó tráfù ìkan tí ọ̀bá wọ́n kú tí ó ma wà nínú ṣòhádá ó ti sọ́nù ìkéjì náà ikú yẹn sì lè táìmù tọ́lọ̀ ní òkú náà ní òkú títí bá ti kan ọ̀rọ̀ sacrifice níta àfi mọ àwọn ẹni rìn nìyẹn kò sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó káyà bẹ́ẹ̀ ni máa sọ̀rọ̀ al-istiqamatu bẹ́ẹ̀ ni máa sọ̀rọ̀ al-azimatu ni máa sọ̀rọ̀ al-yaqin al-munafi an sacrifice kò sí ìsẹ̀kọ́ọ̀mà ó kó sínú kẹ́lìmà tó kó bàtà ń bẹ́ àbẹ́sẹ̀ ẹ̀ka kúlà àmọ́tòbí láìpọ́mà ìsẹ̀kọ́ọ̀mà ẹ̀rẹ́fẹ̀rẹ̀ nàbí ilẹ̀ Ibrahim tọ́tàkíyà wọ́n ní ìròyìn nàbí ilẹ̀ Ibrahim yẹ̀kíni náà ni pé wọnú náà ó sì mọ̀ pé hasbiyallahu wa ni'mal wakil ó sì wọ́ bẹ̀ kúlà yà náà rùkú ní bọ́rọ̀ kò sí bá a ṣe fẹ́ sọ̀rọ̀ Eidul Adha tá a gbọ́dọ̀ gbàgbé nàbí yorùbá ìbòhìn olóòrùn ṣe wọ́n pé inna Ibrahima kana ummatan qanitan lillahi hanifan wa lam yaku ara lé obìnrin ara lé ìyàwó ní ọmọ ọgbọ́rọ̀ sọ̀rọ̀ pàápàá níbi tó bá ti jẹ́ òfin ọlọ́run àwọn nǹkan míì tá à ń ṣe nínú ilé ìsìn ọ̀pọ̀ ẹ̀sìn mi ò lè bẹ̀rẹ̀ lórí tiwa mọ́ gbogbo ẹ̀sìn tó bá fẹ́ wá nísìn ìrọ̀lẹ́ ṣùgbọ́n àdúrà kan àti nàbí yorùbá ibrahim wọn tọ gbogbo ẹran kọlọ jẹ ládùn àyìn bá gbogbo wa náà kí ládùn àyìn waj'alni lisana sidqin fil akhirin bá wọn sókè kẹrẹ́dọ̀ àwọn tọ́lọ̀ bá gbà fún yàn gbogbo tí ó jò tó sí àdó àyàn ọlọ́run ṣe rọrùn bí ẹ̀lẹ́ yìí nàbí ọ̀rọ̀ Ibrahim alayhi salam ó ní ọlọ́run ti bá kú wòjálì lìsánà sídìkì fìlà àkìlì àwọn ẹni tí wọ́n máa sọ̀rọ̀ ní lẹ́yìn tó jẹ́ lórí dáadáa ni gbogbo ẹlẹ́sìn tó ń fara ti samawiya lẹ́yìn Ibrahim ẹ̀rọ alukóbìnrin Jew Christian àwọn atáwà àgbà kún gaga ni wúwà sàmà kúmùn mùsùlùmí na min kọ́dù wà fi hàrà wúwà bẹ̀yàn ọlọ́run ní kìí ṣe tọ́rẹ náà tẹbaka sí a ṣùgbọ́n ànábì Ibrahim fún ara tí ẹ káàna umma mùsùlùmí millata àbíkún Ibrahim kí ló pàtó ẹgbẹ́ àwọn jíù àwọn tó jẹ́ jíù sí wọ́n hẹ́ẹ̀tì àwọn tó jẹ́ kírísì àtàwà náà bẹ́ẹ̀ ni ọlọ́sìn wí fún wa nínú ẹni tí àwọn jíù hẹ́ẹ̀tì jù ní kírísì wọ́n hẹ́ẹ̀tì ẹgẹ́ wọ́n lè máa tàwọn níbi international politics ṣùgbọ́n lù wọn wọ́n lè pa kó sọ pé ọlọ́run wọ́n wà lára èèyàn tó ní wọn náà jù fẹ́ lè sọ pé wàá ìdùnnà bá mú sókè èèyàn fẹ́ lè sọ bẹ́ẹ̀ ni o tí a ti fi burúkú tí wọn náà wọ́n yí ti kíkẹ́ sọ́pọ́lọ́ lọ́wọ́ láàrin èèyàn nítorí wọn lójú ẹ̀ pé wọ́n dẹ̀ yìí tí ò lẹ́sìn pé how will you say his own lord is in flesh ìtóbi lójú yàtọ̀ sí accusation mi tí wọ́n fi kọ́ nàbí yọ́lọ́ Ìsá alayhi salam ṣùgbọ́n lẹ́yìn tí wọ́n fàdí sí ìgbóhùn ènìyàn ó ti sọ́pọ́lọ́ àwọn wà láàrin èèyàn wọ́n ló jẹ́ pé nínú ẹni tó ń kàfìtínà jù lọ́dọ̀ wọn náà kò lẹ́ni tó bá pẹ̀rẹ̀ ní christian torí position international politics lẹ́sẹ̀ tí kó wà máàlù sí wọn èyí tí wà nílà káàkiri tó sọ pé òun fẹ́ gbìjà christian Nigeria ẹ̀wọ̀n kàfìtínà ní internet Nabiyullah Ibrahim ló wọjà lè sáyẹn sídìkì fi àfihàn ẹni tó máa ń wá kí wọ́n sọ̀rọ̀ dáadáa lẹ́yìn tó ń bá kú tán yóò ṣiṣẹ́ rẹ̀ nù tọ́nà bá ilé gbàdúrà yẹn iṣẹ́ tó o fi tọ́ sí dáadáa lẹ́yìn táwọn yóò fi mọ sọ dáadáa ń pa rẹ ọlọ́run sì rọrùn mọ́ onídìí ọmọ ọdún yẹn mọ́ nàbí yọlá Ibrahim yẹkéènì bẹ̀rù tọ́tíyà bẹ̀rù ìsìnkọ́mà bẹ̀rù ó fi wá jẹ́ pé èyí tó ní tóbi jù nínú àwọn àgánul islam khamsa tá a bá mú lẹ́sẹ̀lẹ́sẹ̀ ẹnikálukú tó mi ti ìrún abẹ́ẹ̀kọ́ lẹ́yìn náà sọ́lá ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ azaka asọ́rùn abẹ́ẹ̀kọ́ alhajj ilé ìta àṣìṣẹ́ parí oṣù rẹ̀ ibi tá a lè tírèsì sílẹ̀ níta ní ayé nàìjíríà láì fún mi ẹ wá na nǹkan ha dì ní eléyìí èmi tí wọ́n bá ní jẹ́ni tí wọ́n establish ẹ̀sìn nítorí tó ṣe ọlọ́run lè dá nkankan dúró dé ọ nínú àwọn ẹgbẹ́ pé should be just a normal thing tí ní ẹ̀sìn sílé ayé yẹn fún example tálákọ̀ọ́kọ́ títí ìyá Ismail sùúrù tí ẹjọ́ sí ó dẹ̀sìn fún wa nínú ẹni tó bá lọ فمن حج أو اعتمر فلا جناح عليه إن الصفا والمروة من ẹni tí ó bá ṣe ájì tí ó pè àbí omúra tí ó pè tí ó bá ti sí sọ́fà àti mọ́rọ̀wà ń bẹ̀ kò tí ṣe omúra kò tí ṣe ájì bọ̀ èyí tó tún wọ́n wà ń bẹ̀ òun ni bí the theory of life existence ọlọ́run lè dá dúró torí ti ẹnìkan nítorí kó gbà fọ́lọ́run ìyá nàbí ìwọ́ Musa alayhi sacrifice ló náà ṣe ọmọ ẹ̀ wà in 50 ẹ̀hẹ́n wà látàkọ́ wà látàkọ́ ẹ̀hẹ́n فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي tó bá ń bẹ̀rù lọ́sọ́ sínú omi èwo ló yájú lórí yẹjì èwo ní kú èwo yájú ṣó mi ní àbí ṣùgbọ́n tó bá ń bẹ̀rù lọ sọ omi ó sì gbé ó sì lọ sínú omi bàbá gbọ́nà lọ́pọ̀ aláṣẹ ọwá ní gbogbo lọ nígbà tó ní ó wá gbé pàlìtàkọ́tọ̀ ọ̀hún àrùfèrè àwọn àwọn tí ń bẹ̀rù kó máa hàn kò sí wọ́n máa tẹ̀lé kò sí ìgbé máa tẹ̀lé mọ́ fún mi ní information tí bá ń ṣẹlẹ̀ sí ní ìgbà tí wọ́n gbé pé ipò lọ́mọ yìí ti wá tó ń fẹ́ mọ́ sóríṣi ọlọ́ni kí ń ká dẹ́kìlà tó fi dé ìbì sórí mo fi ní ọmọ kéwú lọ́dọ̀ àwọn tó mà wọ́n sì máa rò fún owó lárúbáwá kí ni ìtumọ̀ yìí ń ká dẹ́kìlà tó fi dé ẹnìkan mú àǹkí olùgbéra tuntun ó ní a ah, nígbà tí wọ́n aláya musa pọ̀ kódà ọlọ́run fẹ́ sí àdá àwọn ọmọ ohun tí ń ṣẹlẹ̀ mọ̀ pé tó wà lọ́kàn tí wọ́n náà jọ tán ha kí ó ní tó bá ní tàn ní àsìn kíláàsì ní wọlé bí ọgbó yá ẹ̀ ń ká ẹ̀dá tó ní bẹ́ẹ̀ dùn yìí nígbà lọ́wọ́ àwọn tó bẹ́ jẹun àìníṣúwe ó sàfẹ́ rí rárá ìtumọ̀ ẹni pé tí ẹ bá ṣe pé afúnṣúrù ni ó fẹ́ sọ pé ọmọ mi ni bí ọ̀dọ̀ ti ń tú ti ẹ̀ láti ọ̀dọ̀ ti ń ká dẹ́ làtúndé di kí ni o lọ́wọ́ láàrùn ọ̀gbọ́n alákọ̀ọ́lẹ̀ wọ́n rò pé ilé ìlú sí ẹnìkan tó ní sọ pé wọ́n máa há kí orúkọ tó wọ ìpìlẹ̀ ni pé wàá kọ́kọ́ ha náà wàá ṣẹ̀ṣẹ̀ wàá máa kọ́kọ́ ọlọ́ọ̀bá aláwọ̀ nínú Qur'an ó ní iná ẹ̀kúnmọ̀ iná alẹ́nà bẹ̀rẹ̀ náà kí láti bẹ̀rẹ̀ fa'íza qara'nahu fattabi' Qur'an thumma iná alẹ́nà bẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ ní pín kọ́kọ́lọ̀ ha inú ma búyá àwọn èèyàn irú mistake náà ló lè jẹ́kẹ́ lórí ma rò pé àìsáàlì bọ̀dì ni pé wàá hákẹ́ gbogbo yín tẹ́lẹ̀ jókòó lẹ̀ gbogbo ata jókòó lẹ̀ nínú ìmọ̀ ọmọ pẹ́ àwọn tó sì wà ń bí náà díẹ̀ náà wá ní ó ti ka ara ìṣò compatriots àbí ẹ̀ tó ti ka national anthem méjì ẹ̀yin tẹ́ wà ń bí ṣe púpọ̀ nínú yín bóyá àwọn àgbàlagbà tí mo rí ìlànà ti ka méjì ẹyọ kalẹ̀ yín bá pàdé tẹ̀sí parí ibi ń ka national anthem ní ìsìn báyìí sì kọ́ wà ń skúl sí skúl ẹ̀ ti kó ti wà rẹ̀ jẹ́ pọ̀ níbi tó yẹ kó bá ti wọ ọ̀ka

Who arise, O compatriots. O Nigerians call, obey. Ah, Subhanallah. Kódà tẹ̀lé ẹlòmí ò ma. Arise, O compassion, Nigerians call, obey. Eh? To serve Nigeria is not by force. Bí kálukú ti há ń gbà yẹn, but the truth ni pé láláì lọ sílé kí o tẹ̀ sí ìtumọ̀ ọ̀dẹ̀ máa wá bọ́rọ̀ kùránì tó bá ti fi ilẹ̀ ìpìlẹ̀ ní pí kọ́kọ́rọ̀ ha gbátánàmínà fẹ́ máa dámọ́ ọlọ́ni ní sùúrù la tuharrik bihi lisanaka lita'jala bihi inna alayna jam'ahu torí ààrẹ wọ kùránà tó rí bàrá ní irú ìjókòó ni ó ti wá máa mú nǹkan mi jáde ibi táwọn bá ti bẹ̀rẹ̀ kí ó ní alimam shafi'i ó ní hafiztu qur'ana wa ana ibn sab'a sini ibn sab'a sini wa hafiztu muwatta wa ana ni mo há qur'an nígbà tí mo ó wà ní àwọn ojú ọ̀nà táwọn àfáà lẹ́nu kò sí àfáà tí ó ní tọ́ wá bẹ́ẹ̀ rìn ojú ọ̀nà yìí o kùránì ó fi bẹ̀rẹ̀ sí ha tó lẹ́yẹ̀ tí kò ní tó bá kù láà máa fi kù ṣùgbọ́n tá a bá ti fẹ́ da kí ní ẹrú báyìí ẹ̀rù pé gbogbo pílà gbogbo kùránì làkọ́kọ́ ẹmọ̀túmọ̀ ẹmọ̀túmọ̀ ṣùgbọ́n ìṣe sílé wá yàtọ̀ àwọn àwọn tó kúwọ́ tó ń kọ́ ní kùránì máa kọ́ ní tawhid máa kọ́ ní àfúlá kíkú sí pé kùránì yóò fi 34 hours àmìyàn àsán kò lè lu 24 hours fún kùránì kan bí ẹ̀sìn kọ́ yàn kan wọ́n inú yàn ní àfúlá ìwọ tó fẹ́ kọ́ ẹ̀ ní àfúlákà kí wọ́n bẹ̀rẹ̀ sí ló wà ní èyàn sì yára mú wà lára àyàn dúkọ́ ẹ̀kọ́ ẹlẹ́nu lọ mọ́ parọ́ irọ́ ọ̀dá owó ilẹ́nu ní ọ̀ẹ̀tọ́mọ́ wọ́n ni انتهى طبعا ابدا بالروايه قبل الدرايه روايه يعني olubji pé ìgbà tó lọ fẹ́ sálẹ̀ fẹ́ sàlàyé ọ̀rọ̀ onírọ́ṣù ọlọ́run àmì فوعاها فحفظها وأداها كما سمعها فرب عامل فقه ليس بفقيه ورب عامل فقه إلى من هو أفقه منه eléyìí gan ti yanjú e, anábí ní ọlọ́gbà kẹ́nìkan tó ṣe pé tó bá ọba wá wí fẹ́lò bí bí ni ti wí gangan ní ó ṣe wí kò ní fi kún kò ní yọ ọ́nbẹ̀ ìdánpẹ̀ ẹlòmí ń sì ha yóò bọ̀ yìí nígbà tí ó bá gbé fẹ́lòmí ẹlòmí yóò bọ̀ yìí jùlọ ṣùgbọ́n tààrà níbi ń sàdúrà fún jẹmọ́ wa ẹni tó ha ní bóòlù nílùú ọdún pé ẹmọ́ ha àbúkú ní ẹgbẹ́ ti sẹ́gbẹ̀ẹ́ àwọn mistake ní owó ẹni tí wọ́n fi ti ẹni dáná sọ ò nígbà gbogbo ẹgbẹ́ ẹ wí sókè pé albidaya bí riwaya wí sókè albidaya tún bí riwaya oríwáyà ni ẹ wà bẹ̀rẹ̀ sí kọ́ ọmọ kékeré lọ́wọ́ ha kùránì kò ní tí ìmọ̀túmọ̀ tí wí ẹ̀wọ̀n àwọn ẹ̀ ma rọ́bùkà aláàrọ̀bì àìnàlá aláàrọ̀bìsẹ́mẹ́ tó bá padà ájò gbẹ̀gbẹ̀ ó aláàrọ̀bìsẹ́mẹ́ ẹ̀ fi yíwọ́ àmà tẹ̀lé ní tó bá rájá pàlágbà lẹ́fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ báwọn púpọ̀ náà sọ̀hábà ti rí gbà wọn ẹ̀kọ́ ti dàgbà tán àwọn lẹ́wà máa sọ pé òkè mẹ́wàá dàgbà fún ẹlẹ́nu tó bá dọ̀la tó bá ti máa wà gbà mí òun ló fa àdísà ánẹ́sì ipe àbíjá bìrì ni tá a bá ti wà lọ́dọ̀ ànẹ́bì àákọ̀ ìyíwò gáásàrò làwọn ìtásàrò bẹ̀rẹ̀ wá ti gba mẹ́wàá àníjì ní ìkún táà fi gbọ́túnmẹ̀ èyí táà fi lò táà ní ìlò sọ́mọ́ kékeré máa ń lò gan bó bá ń lò gan bàbá rẹ̀ yóò gbà lọ́dá bẹ́ẹ̀ ni bàbá rẹ̀ yóò gbà abẹ́ tó bá tọ́ sọ́nà tó ń ṣe ẹni tí máa ń lò tí máa ń gbà lọ́dá ṣùgbọ́n tó bá ti di pé mẹ́nàájì ti fẹ́ dàrú nípa kíkọ́ yẹn lẹ́kọ̀ọ́ ẹ̀rí lẹ́kọ̀ọ́kọ́ mọ́ wọ́n ti máa ń torí àwọn àfẹ́ra máa ń pe sínú tàhámúlì báwọn bẹ́ẹ̀ ẹ̀rá padà débẹ̀ àti sínú àdá sínú tàhámúlì kò sínú àdá sínú tàhámúlì pé ọdún wo la máa bẹ̀rẹ̀ sí lọ lé kí ká tó bá wọn sí kí ó gbé ìyáwájọ́ àlìmọ́ àmúṣáàbì ní kó tó wá di ọmọ ọdún márùn-ún

kódà àgbàlagbà ní ìgbà ẹgbẹ́ wọn gbogbo lòdì hàtú gbogbo àwọn àfáà ní ẹbẹ̀rẹ̀ pẹ̀lú kòrán ìdá kọ̀rọ̀ adáhùn pẹ̀lú kòrán fún ma ìnà àlẹ́yìnà bayan ìtò sun adẹ́gbẹ̀ àwọn sọ̀rọ̀ sacrifice ṣùgbọ́n iṣẹ́ àwọn ọ̀rọ̀ tó wọ́n lórí bí torí ó ti tó bí ẹ̀mí mẹ́rin tí ń àjílá talókù lẹ́yìn kama dárúkọ mọ́mú Shafi'i kama dárúkọ àwọn Imam Al-Albani afá àwọn Nasiru Sa'di ọkọ̀ kí ni tó gbọ́rọ̀ kọ́kọ́ ha ó sì bẹ́ jáàbò jáàbò ìjọ máa ha Kùránì sọ́hẹ́gbẹ̀ Kùránì àlàbí sọ ẹjọ́ dìgbà mí tọrọ bá tún yọ níbẹ̀ èyí tí ń wí fún yí báyìí ni pé a lè sọ̀rọ̀ títí táyọ̀ ààrẹ sọ̀rọ̀ ìlú ọ̀tọ́ha àbíká máa sọ̀rọ̀ nàbí yóò wáyé tó bọ̀ kí láti fẹ́ sọ ń pa wọn àtọ́tọ́hìyà alistiqamatu determination to live lẹ́gbẹ́ determination to live lẹ́gbẹ́ ètò ṣe pé bó ti ń bẹ lára bàbá ní ń bẹ lára ọmọ ní ń bẹ lára ìyá wọ́n á ní irú nǹkan táyà bá níyẹn lára ọlọ́run sọ nǹkan ẹ̀dẹ̀sìn ṣùgbọ́n kò lè ṣẹlẹ̀ láyé tiwa mú irú wàhálà tẹ́sí jọ́ sí látara ìsìnkọ́ ọmọ wọn ọdẹ̀sì dáwà sí ní ìsìn bọ̀ ìyẹn ò lè sí láyé mú ṣùgbọ́n kejì irú ètò ṣe fún tàbí yóò láì mú sáà lọ́lẹ̀ ṣe fún wọn tí ó rí ilé ayé ó sì change nítorí ti kí ni tí ó rí ilé ayé tó change ọlọ́ni wá harọ́nà àlẹ́yìn mọ̀rọ́bìà gbogbo fúnni lọ́múlé ayé pátápátá ná fún nàbí yorùbá Mùsá ní ọmú kò sì gbà kò sì tí ìmúmú ìyá rẹ̀ táàbá ló ti nìkan ní tó ní bọ́lọ̀ sọ pé iná rọ́ọ́dúhù ilé ìkìwọ́já ìlú fárẹ́balẹ̀ àádámadà ó gbọ́ sọ́lọ̀ lẹ́nu gbogbo tó jẹ́ tí ó rí ọmọ tó bá ṣẹ̀ṣẹ̀ bí ọmọ tó bá kọ́ gbé sí lẹ́nu ní ọmọ kódà wọ́n tún dàgbà náà yóò máa mú tẹ́lómi kò ní dára pọ̀ yóò kàn máa ló gbogbo ẹ lọ ni àwọn afi ń kò bá. ọlọ́run wá tún wá ṣe wá fi ìfẹ́ rẹ̀ bí wọ́n sí ìyàwó àti ìdìbò látàkùtù àwọn wọ̀ ọmọ tó jẹ́ amọ́pàá ní òun wí náà ni amọ̀wà ẹni tí ó fọ́rọ̀ ọmọ náà ni ìyá bímọ lè máa owó tí ò ní rí àti tí ó jẹ ó wá bímọ nítorí wọ́n tẹ̀ láṣẹ ọlọ́run ó tún wá ahli baiti yadkhulunahu lakum yadkhulunahu lakum ọmọ rẹ̀ bá ẹjẹ́ tọ́ ní sọ́kẹ̀ ẹni tí ó fún lọ́mú kó bá yí fún lọ́mú ọwà lè pé lọ́mú gbà lórí dájú ẹjá bí ó sì sí kìí ṣe yóò tá bá bẹ̀rẹ̀ ẹ̀sìn òun náà máa ń rí géènì rẹ̀ èyí tẹ̀lé mọ́rí géènì ilé ayé bí àwọn kan tó sì géènì inú wàhálà ilé àwọn kan kú sí gẹ́gẹ́ bí Mus'ab ibn Umayr gẹ́gẹ́ bí Hamza ibn Abdul Muttalib àwọn ò tí rí tẹ́sí rẹ̀ wọ́n jagun ìran náà ni wọ́n kú síbẹ̀ gẹ́gẹ́ bí Hamza Mus'ab inú wàhálà iná ni wọ́n kú sí wọ́n ti wá rí wọn but géèni rẹ̀ ni pé ọlọ́run ja'ala lahum ajma'in lisana sidqin fil akhirin ẹgbẹ́ wọn ní sí àwọn kan wà tá a bá dárúkọ wọn bá ti máa dákọ̀ ọ̀dí ọlọ́run rahimahullah ìsáàdà sílùkì náà ẹ̀kan máa dákọ̀ nítorí sacrifice wọn wọ́n ti dárúkọ wọn báyìí waj'alni lisana sidqin fil akhirah ọlọ́run wá sísẹ́mù lé ayé ọlọ́dẹ̀ dàdúró irú sísẹ́mù lé ayé yẹn náà lọ́lọ́run dádúró nàbí yóò láì iná ma ń jóyàn kò dèmí eléyìí iná ma ń jóyàn ẹnu ò bìlíbù pé tó náà ṣùgbọ́n àwọn ti wá àwọn agbàgbẹ́ lórí iná wọ́n ní kò ṣe náà nàbí yóò máa Ibrahim nìkan ló tuntun náà gbogbo náà lé ayé yá náà rò kún ní bàbá àgbà tó tó kan àlá ó sàlámà ó dá nígbà tó kọ́kọ́ di kú ní bàbá ó di àìsí ọ̀dọ́ pàṣẹ ọlọ́nà ní fídíò tẹ́lẹ̀ ẹgbẹ̀gbà àyàn àfáà dénú iná but the truth ni gana awa ayé ìgànnà àwọn amọ̀bí tí ń dò níbi iná tó yẹ pé ókè o ṣe ti blue layer ní ti green kí ní òun jòjòra wọn láyé ìgànnà iná lálkìyàmọ̀ yóò jò tútù tí ó lọ tútù o na bí abọ́ntán wọ́n dà wọn àdérí tútù wọn kò takú ọ̀nà méjì tó ẹ pé ẹ̀mí èjì nínú mọ́ mísílẹ̀ alẹ́ azamhari máa mú sókè zamhari òun ni tútù tó ẹ pé iye fóòjú ìmọ̀ ẹni tó bá ti gbé jọ́ọ̀sì lásìkò dìsẹ́mbà tààrẹ tó gbé jọ́ọ̀sì ní dìsẹ́mbà mọ́ nọ́vẹ́mbà ẹ̀hẹ́n ẹ̀yọ́ lè dúró ìtànsọ́ èmi ti gbé bẹ́ẹ̀ mo bọ́ sí abẹ́ tẹ̀m̀bẹ́ẹ̀dì hmm? kò tí ìwú fóònù matras lókè nísàlẹ̀ kíjìpá gbogbo ẹnu kò tí ìka tuntun ní ọmọ ẹni tẹ́ bẹ́ẹ̀ gẹ́ẹ̀tì tẹ́ zọ ta ló mọ kíjìpá ẹ àgbàlagbà ọmọ kíjìpá ń ti ẹ náà kàn án àwọn ọmọ kíjìpá ẹ mọ kíjìpá ẹ̀yin mọ kíjìpá ti tọ̀ gbogbo ẹ kíkìpá ó tutù bẹ́sẹ̀ ó tíkì ní ma tíkì bí débù àwọn afiraapù mi àwọn ará àgbẹ̀dá fún mi ṣe ẹ̀gbà ẹgbẹ́ ilé ọ̀rọ̀ tuntun ni ó tẹ́ bí yóò fẹ́ bí kíyàn wà ní glacial region ní Russia àtàwọn ibi tó súnmọ́ bí Arctic àwọn yẹn sì ń tútù yẹ anábìnrin tó bá tútù jù ní ayé ìjọ ìrúnà ló ti wá èyí tó bá sì gbóná jù ní ayé ìrúnà ló ti wá ẹ̀mí èjì tí náà gba èyí tó gbá ìlọ́dọ̀ ọlọ́run jẹ́ kí máa fi sílẹ̀ ayé ni ọlọ́mọdé àríyá kúrúnì bardan iná tútù yóò sì tútù ọlọ́run ah, wa salaman ala Ibrahim salaman jó jẹ́ tútù tọ́lá tí ẹ bá rí bí tí àìsí bá ti ń di èyí mọ̀ túnmọ̀ rẹ̀ àìsí ó yà ọ lọ́wọ́ bá omi náà sì sọ̀hẹ́ ọba fẹ́ yọ ọlọ́run yọ nílé tí ó pé mo fẹ́ yọ àìsí lóde àgbo ti mú sóńsó omi náà kò Ibrahim ṣùgbọ́n òun wá ní everybody alá Ibrahim ọlọ́run change system lé ayé nítorí istiqama wàlàzíma wàtàwàkúlù wàlìyàkín hẹ́n wàlìyàkín látọ̀dọ̀ daniel ibrahim alayhisalam habibi wọn náà ní láti understand kí ẹni tí ó ń ṣe ìranù lé ayé gan ń gán ní sọ kátó ọ̀sẹ̀ a fi ṣe ìfìlẹ̀ àwọn tó fẹ́ ẹlòmílẹ̀ a máa retí pé ṣe ìdílé a máa ń bọ̀ ó kíyà náà tó kán ní ó kú sí nínú owó yẹn wà gbọdọ̀ dìgbà tí iléyà bá dé kí àsìkò yẹn gẹ́gẹ́ bí díkọ́ fún nàbíyàwó Ibrahim nàbíyàwó Ismail bákanáà níyàwó rẹ̀ Hajara táwa náà bá ṣe kankan ní tí ọba dẹ́sìn yóò sì dìtàn wí sókè yóò dìtàn táwọn èèyàn sì mọ̀ kọ́ mi òun ló fà bìnní eléyìí tí ẹ bá fẹ́ jọ àwọn ẹni rí àfihàn kan pa wọn mọ́tò sẹ́lẹ̀kùn àbúrọ́rì àbíkù dìkìròhù فسيروا كما ساروا على الدهر واصنعوا àwọn ẹni eré ti lọ wájú يعبق ذكره من العبق kí nǹkan máa tàn warawara kó máa jàyàn lẹ́nu kínú yẹn máa dùn tó bá ń gbà nínú ìtàn àwọn ìtàn káwọn tó bá ti ń gbọ́ báyìí ó sì máa dàbí àbí wo wà ń bẹ̀ ń ala ẹ̀tọ́ abẹ́rin ojú ọ̀nà wọn ní láti kàn fún wọn òbí hádà òbí tẹ́lí yọ àwọn aka òkè nàbíyà afáàbáyì àwọn afáàbáyì ntí ibi tí wọn pa dé ní àdíbi tíra wa láàrin ìṣẹ́jú fifteen minutes ẹgbẹ́ sáré òkè àdíjẹ́ kí náà mọ́ so òun náà tó mọ́ bí dáadé lẹ́yìn máa ń tàlámà ẹgbẹ́ bọ́lá bí fún mi lónìí bọ́lọ́dé subhanahu naam kan sókè kan sókè sọ àti lẹ́wẹ̀ àjí àwọn kan wà بخيل فقير لا يجر على فقره قدرة أتك عين ما هو ريب سلا إدارات تتراكا وما كان إدكان وما كيو الإمام الشافعي المزني وني مكاري سالة تتي شافعي مكاني 500 times إليه دان إدامكم ẹni ìfẹ́ wọ̀nù yìí mo lè Sharing context kọ́ńtẹ́ǹtì táwọn bá fi ń sọ̀rọ̀ nìtò ẹni àbá ìfẹ́mọ̀ ní gbóyè kábà ká sọ pé o ní láti lo ju 3 months lọ lọ́dọ̀ àbá kan 2 months ọ̀rọ̀ tí ọ̀bá lórí o torí pé àwọn tí wọ́n kí ó síwájú wọ́n ń lo 35 years wọ́n ń lo 20 years wọ́n ń lo 17 years pẹ̀lú àwọn àfáà lóríṣiríṣi láti lè ṣàǹfààní onígbà tó pé tí wọ́n bá ti rí ibi tó ń lọ sí tẹ̀lé ẹgbẹ́ láti sí ràkà èyí ní pí padà ẹ̀tì kàádé ẹ̀tì tó gbé àwọn ilé kí ó ní sí ẹwà rí ẹnìká ilé kí ó ẹwà rí àfẹ́lẹ́ àfà lọ́dà àfẹ́lẹ́ àfà tẹ̀bùrìkì àfẹ́lẹ́ àfà nílé mìíràsì àfẹ́lẹ́ àfà àbẹ́ ilé kó lè jẹ́ pé ọmọ lè fọkàn sí kéwú nígbàgbọ́ abẹ́kì yọ́ lè mọ̀ pé eléyìí lọ́kàn problem ni pé òkú pápá ewu ní àrùn wọ́pẹ́ ewu ewu ní kọ́kọ́ lọ́jọ́ yìí in tó fa àwọn nìbọn ní ìyàlẹ́ kí ó nìyẹn ìjọ tí ilé kí ó bá ti ń dàrú máwọn èèyàn lọ́wọ́ òun ló fà tẹ́rù rédíò ti dà fáà náà ti ń pẹ̀rẹ̀ lábá ẹni tí ò tí ì madáhìn wà ma'álìmù ilmi lọ́dà òun náà tí ó gba ìhàtà tí ń ká mùsọ́lá àdé àfáà tó wá kí wọ́n kí wọ́n wá lọ àdíjì kan tó tọ́ àìkú ìjọ kan ṣùgbọ́n àdíjì باعتبار طريقه الواحد ضعيف وباعتبار تتبع طرقه حديث يدي حسن لغيره lọ́wọ́n pa mẹ́ ọ̀dájọ́wà ní àdíṣẹ́lẹ̀ bàbá ìmọ̀ká fi ilé ìbò tí wọ́n gbà àdíṣẹ́lẹ̀ náà kò wá ní kí o kàkà kí gbẹ̀yìn òun ló jẹ́ pé ìyẹn máa ń ṣe sùúrù pẹ̀láwọn àfa níbi okùnrin ilé ìlà àkọ́kọ́ tí ẹni tàbá fẹ́ tún kéwú tò àti bọ́ tí ń kọ́yà ń kéwú kìí sí orí wá sí báyìí lẹ́tọ́ ìbìtìdáyíyà ìrìdàdíyà tànàwíyà ó ní ìdí tàbí tó o tí èèyàn bá lọ lẹ́gbó tí kan ha mú kò sọ ẹ́ dàfà tó dípẹ́ àwọn kankan wà tí wọ́n tó ń mọ̀ kọ́ jábọ́ lẹ́gbẹ́ rí ẹwà rí ẹni kọ́ 20 years jàlátù àbá hùrẹ́rà ìṣìrìnà sàn ìtò súnmọ́ jù ní pé bí ẹ bá jókòó tí yàn tí wọ́n bá dìísì nìkan ní ìtò súnmọ́ nípa kúrò rẹ̀ lọ́dún kíláàsì wà lẹ́yìn ní kíò ní o abẹ́lé bọ́ àdìsí náà yọ ọmọ ọkọ̀ àbí bẹ́ẹ̀ máa yàǹfààní wọ́n ti rìpítà àdìsì kan ní ẹ̀mẹ́wàá minimum jàlátù mọ́ àbá hùrẹ́rà kan ìṣìrìnà wọ́n pè nìkan ní Abdullahi ibn Rafi' Abdullahi ibn Rafi' oní jálásù Málíkà hamsan wa thalathina sana wíṣọ́kì wọ́n fẹ́ gbọ́ kí ó sí ti gbọ́ nínú mo jókòó ti Málíkì 35 years tí mo sáà kọ́ ogun tí wọ́n sọ yìí abu yusuf jukuti abu hanifa uku atta sora sahi babu sahiba كان له طالبا ثم صار له صاحبا اما كيوم تالي اوتي بلا رجب بي ابو حنيفه الامام الترمذي جالس البخاري سبعه عشر سنه seventy years ló fi jókòó àwọn ohun tó pé ìjọ tẹ bá ń gbọ́ wá sí kí èèyàn má lọ sí i bọ́ọ̀ context bí à ń kẹ́kẹ́ làbá yẹn fẹ́ yanjú ẹ má kù àwọn tó ti kọ́ ti kíní náà títí náà ni wọ́n pọ̀ jù wọ́n jẹ́ kẹ́kẹ́ làbá fẹ́ yanjú pẹ̀lú bọ́lá tó ní bá ti kọ́ kíní kan three months báyìí wẹ́n rí lọ èyí tó kọ́ three months náà ò tí ì mọ̀ án so ní ẹ́ ṣe lè ka tẹ́lá kan five hundred times máa wọ̀rí bàbá ti every time they want to come, ká ìbí ọmọ àwọn years every time bá ń tún ká ìbí dáa dé yìí náà fún ara rẹ̀ bàbá padà sí ìbí dáa dé òkòtò ọmọ àkà débi sọ́ọ̀bà táwọn ọ̀pẹ́ àkà sùn mọ́ tẹ̀lẹ́mà aláwọ̀ àfihàn. من تلمح من تلمح حلاوة العافية هان عليه مرارة الصبر مرارة مرارة مرارة مرارة الصبر هان عليه مرارة الصبر الغاية أول في التقدير آخر منه منه نصف الغاية نقطتين فوق بعض أول في التقدير الجيوب تمرانت آخر في الوجود وتكلمه اقرأ الظاهرة أولا في التقدير آخر في الوجود مبدأ في نظر العقل منتهى في في منازل الوصول ألف تعدى العادة فلو علت بك همتك ربى المعالي لاحت لك أنوار العزائم إنما تفاوت القوم بالهمم لا السور نزول همة الكساح سلاه في جب عذر عذر جب عذر سلاه في جب عذر بينك وبين الفائزين جبل الهوى نزلوا بين يديه ونزلت خلفه فطوي فضل منزل تلحق بالقوم تلحق بالقوم الدنيا مضمار سباق وقد انعقد الغبار وخفي السابق والناس في المزمان بين فارس ورجل واصحاب حمر معقر سوف ترى اذا جاء الغبار أقرة تحتك أنتما حسنت نكتب بهذا كلمة متوصل في الباب بانتيا علو الهمة علو الهمة gbogbo ẹni tó bá fẹ́ di èèyàn ńlá lé ayé ó gbọdọ̀ ní goals to eye set eye standard tẹ́nìkan bá ti wà ń bẹ̀ you raise the bar and bí ẹ̀ ti lè ráyé gbé ni tọ́ ọ bá ti kíìpù bá kò ní wúlò mọ́ ibi tábà yìí ha léèrè láláì ní fojú kékeré wà fún àwọn set a higher standard torí pé tó wá níbi tábà yẹn dé ni. òun náà máa dákọ̀ ní dákọ̀ ọ̀rọ̀ òun bí tó dé níwọ̀n náà fẹ́ dé àbá bí i gbogbo àwọn gbogbo lẹ́yìn ẹ̀kan rìn lẹ́yìn wọ́n a dé báyìí àti ọ̀rọ̀ tó ṣe kí tó ń dé báyìí ló ti bẹ̀rẹ̀ há mẹ́ta lójúmọ́ ó lójú mẹ́fà ṣùgbọ́n lè jọ tó dé tírí àdáàbò ló ti bẹ̀rẹ̀ nígbà tí ẹ parí tẹ́lẹ̀ ló ti parí wọ́n náà pé ẹ̀bùn ẹjọ́ kí ni kí ni is record tẹ́ ti ní ọkọ̀kọ́ dé pẹ̀lú tí kọ́kọ́ bọ̀ wọ́n kí wọ́n gbọ́dọ̀ bí ti dé olúwo lè yí ma ó lè máa ní tí máa fi sọ́wà successful kódà nínú ìgbésí ayé gan fún ara rẹ̀ أعطاني من تلمح حلاوة العافية هان عليه مرارة الصبر ẹni tó bá rí adùn kó fírí kó gbádùn lẹ́yìn wàhálà tó ti bá hánà àléhì mọ̀rọ̀rọ̀ tó sọ́bẹ̀rẹ̀ ìnira àbí oorun tó wà níbi ìmáṣe sùúrù oníjẹ́ kòkàlẹ̀ lójúmọ́ jàmáà tí inú bá ń bíyàn tó bá ń fọwọ́ léyìn léjìká wọn náà mọ̀ pé nǹkan kan ní ti ọ ẹnu ní ọ̀rọ̀ ah ìjẹgbà ah, ah, rẹ̀ tí ìbájú pé ọ̀sán láì yóò padà gbé iná kan tó láti mú ṣùgbọ́n tó tọ́nà bá ní wá fún ìdí gbogbo kìíní gbogbo wàhálà tó ti ọ̀dà kó yẹn kò ní dúró yàní spéèdì tó ti agbòtọ́ rí yẹn kò ní jó orí orí kò ní fíìlì wàhálà títí pé ìjọ ti rí gbàdó jẹ sùúrù nígbà tí yẹn ń kàwé tó fẹ́ ṣe ìdá nínú kátà padà kà nípa ọ̀yọ́ òdì mọ̀ wọ́n ní yá kéfà hasọ́ìtà ó hasọ́ìtà ìlmà ó ní bìjìlìsà tó tọ̀wílà àmàmà ìmọ̀sọ̀rọ̀ báwọn sókè bó lẹ ṣe rí agbòmọ̀ yìí tẹ́ wá di onímọ̀ tí gbogbo ayé kí gbogbo àfàgbàdé òní bí jíìsátì tọ̀rí láti àmàmàlì masọ̀bí kò ní àmàmàlì misbà ó ní ìjókòtọ́ pẹ́ níwájú kí ni o níwájú àwọn òṣèlú lamp after lamp tó ọ̀pẹ́ gbà ẹ̀ ń sì kò á ń tó ti láti tọ́ gbogbo ẹ̀ ẹyọ ọ̀kan náà ni ní ìsìnkú abárẹ̀ tó tà òtùpà tí ń kàwé àwọn ojú rẹ̀ ò ẹlẹ́gbọ́n ẹbí mahajà bí bóòlù ti ka jẹ èyí tẹ́ ń sọ̀rọ̀ ojú kan yẹ ká fura sí i gbogbo kẹ́mọ̀ lójú àtùpà láti ń kàwé èmi mo fàtùpà àti ẹni gbà mẹ́ta rẹ̀ àti káàkù káàkù sẹ̀sẹ̀ dé ni àwọn àtùpà

nígbà tí ń yàn tí ń ṣe gbogbo ẹ̀ ó fi ìfẹ́ nìkan ṣùgbọ́n ó pass without repeat ó pass excellently kò ní rántí wàhálà ẹ̀ mọ́ man tàlámà àlá àláwà tàlàáfíà hàn àlẹ́yìn mọ̀rọ̀ tún ọ̀sọ̀rọ̀ kò sí sùúrù tí ò ló pé ìsinú ọ̀tọ̀ra rẹ̀ àjọ́gbìn nǹkan ìgbésàdánwò kò sí sùúrù ẹ̀tọ́ máa rẹ̀ ó tẹ́ gbogbo ìṣe sùúrù ní ọmọ jó lára tó ti ní òkú ti ní òkú ìjọ tó lọ bá jẹ́ káwọn tó kù mọ̀ wá pass kama ẹ̀zẹ́rù wọn bá àgbòrò pẹ́ man talama alawata gino al'afiya hana alehi rọrọ tó sọ̀rọ̀ ẹni tí ó wá ṣe sùúrù gbọdọ̀ mọ̀ pé ìgbìmọ̀ ìwọ́pọ̀ sọ́ọ̀dì rúnà ajẹ́rọ̀ ń dọ̀bọ̀ èdè ètò ìjọ olóògùn yìí mọ̀ ní mo fẹ́ balada ẹ̀ determination ẹlẹ́ẹ̀kejì àfáàní if you want to set a goal by this goal certainty mari alghaya awwalun fi taqdir imagination ọmọ tí ń bẹ̀rẹ̀ ọmọ yunifásitì ẹmọ wọn sì ẹjẹ bí náà nìsí gbogbo wa nílàta ó kéré o ta ló wọ yunifásitì tó lọ́pẹ́ tọ́ kíláàsì òbí ẹmu jáde náwó ẹ̀sùn kì í náwó tó bá náwó lọ́hà kó sí ọ̀dà ta ló fẹ́ tútù kódà ti ẹ̀rọ àtútù bá rọ̀ ibi tó ní secondary school first class ṣùgbọ́n tó bá ti ń di three hundred level ẹgbà ẹ̀wọ̀n ọlọ́ọ̀bájá draw wọ sórí èyí ẹni tó ti sọ́pọ̀ àjọ máa fà á lẹ́nà bẹ̀rẹ̀ àpọ̀lẹ́ ẹ̀kọ́ sí tọ́lọ̀ wọlé sí ṣùgbọ́n it starts with imagination if you want to set a goal tí imaginative thoughts it can be the real wá sí máa imagine ààrẹ tó bá kọ́ ń ṣe gbọ́dọ̀ ṣe complication tó kọ́ ṣe ń pè yàn wá ti pé àkótẹ̀ pé wọ́n school ní ìgbéjà jọ lọ complication kọ́ sí wa ètò ìgbà ń pe róòpọ̀ làwọn ìgbà ẹ̀mí náà máa gbà wọ́ I will have this handshake imagination ṣùgbọ́n imagination yẹn lè di kí ni khayal ó lè di kí ni ogun khayal is mirage but the real thing we setting however Is that from imagination gbogbo ẹni tó ga tí ọba rò wúkẹ̀kẹ̀ wúkẹ̀kẹ̀ ní já sí gbogbo class náà ní àtẹ̀rọ ah, ni o àbáyàgbà ní tí ẹ̀mọ́ ló ṣe pass ó tẹ̀yìn wà láàrin tẹ̀yìn kódà rẹ̀ ah, <laughs> kí n kàwé àkọ́kọ́ sí kiri kódà wọ́n gbé question fún yàn yóò ní láti practice so yé mi pé ó ti set goal أول fi taqdir ṣùgbọ́n àákírún fi wujud ìgbẹ̀yìn góòzì náà ní kílù náà sí reality àbáàdé tí ń sọ bá yọ mọ́dán fi ẹ start from kílọ̀kọ́lọ̀ rẹ̀ imagine fi mùtáhà fi manazili òṣòro ibi tí wọ́n parí sí ni pé after your attainment But any tukafẹ́ attain without setting goals, without imagining how it looked like, irọ́ ni. Tábùkù hàlà, ọ̀hún sókè. Òun wá ìtú ìrọ̀ kí lè lẹ́ẹ̀kẹta. Àlífà hàn. Àlífà àjìzẹ̀lẹ̀ àádà. Àbá About mo mọ you are used to, ó ti mọ́ ọ lára ọmọ kádàrà. Ìtúfà fílíọ̀ rẹ̀ ìjí òjò débi tó ga nínú ìmọ̀ tó ń wáyé mo ní pé every time iná ràn mí onífọ́bí ẹ̀sìn kíláàsì mi aláì inú kan ràn mí ni wọ́n náà ti mọ̀ pé o ti ń fè láti ilẹ̀ ẹ̀tún sẹ́ẹ̀tì gbóògbó mo fẹ́ jẹ́ first class mo fẹ́ di imam mo fẹ́ Al-Qur'an tó má ti wọ́n Al-Qur'an táyà bá ti pọ̀ báyìí ìmọ̀ mo lè mọ̀ pé mo sì yọjá àlìftà ẹ̀jẹ̀ làádẹ́tì فلو علت بك همتك ربا المعالي لاحت لك أنوار العزائم ربا من الربوة ربا نيوكي أفاد فلو علت بك همتك ربا المعالي تقول توني determination to I tó o fẹ́ gun òkè tó ga yìí láhat láka àwọn ìmọ́lẹ̀ tí máa kàn fún kéèyàn ní very big determination very big decision kò bá tàn fún wọn ṣùgbọ́n ọ̀rọ̀ kan ò tiẹ̀ wá báyìí ní ìsìn tí ẹ bá ṣe ń dìde ní ẹrù bí wọ́n wà jọ kò mọ̀ nínú àwọn tájọ wọn bíbà ìgbẹ́ ọlọ́nkọ́nà lẹ́kọ̀ọ́ mímọ̀ wọn tá bá parí ìjókòó yìí subhanallah yóò wà lọ jókòó yóò wà á lu sọ few minutes kọ́ ló máa jẹ nígbà jọra lójú yóò wà máa rí kọ́ọ̀lù tí ọ̀bá rí sí kò ní kúrò ọ̀tí tó bá jọ́ ti gbogbo ẹ̀fẹ́ tẹ́ni ó bá gbére jọ ni mú wà mọ́ oṣù ìbéèrè 3 months kò mọ́ ti ẹ̀sọ́ bá ìjọ rẹ̀ tí wọ́n pàpà orúkú ìjọ náà ni kò ní ọ̀dọ̀ wọn tó rùn ti ṣe ọpọlọ ẹ̀lẹ̀ òun ni irú táwọn ẹ̀lìmọ́ Bukhari ṣe tó yẹ pé táwọn bá jókòó wọ́n mọ̀ ọ̀rọ̀ àfáàbá ẹ̀mọ́ di ogun tí ó sọ wọ́n lè wá rìn láti bí ìsẹ́kù kẹ́sẹ̀ wà mọ̀ kan tó sọ kalẹ̀ wọ́n sì ní àbírọ̀ àwọn alìmọ́mù Nawawi táwọn tí wọ́n máa ń lọ kíláàsìsì méjìlá lójúmọ́ tí ẹ̀kọ́ kẹrùn sí less than bí one hour sí two hours ẹ àbẹ̀rẹ̀ pé ókè ìtumọ̀ pé wọ́n yìí sùn fún kò jọba àti jóyì àwọn àfáàpọ̀ kan wọ́n máa ń kó àwọn ọmọ kí wọn ní ká tó kí súbú agbóbá ìdíkẹ́ wa torí pásìkò yìí in táwọn ṣe kèé bí wọ́n kàn sí àsìkò ìbáadà ni a ní gbàgbọ́ táwọn kọ́yà ń kí ó pẹ̀lá ní ẹ̀táwọn ní àmì ṣe ìbáadà ni ilé ìmáàmù jẹ́ ó sísọ torí pé tọwá ti ka júsù kan relax bọ́ sí di kí ó ìwọ́n tọwá ní pé òun tí ìní ìmọ̀ ka júsù mẹ́ta ti ẹ lọ ọlọ́ọ̀kan dọ́kítà sí that is the calendar afaani innama tafawutul qawmi bil himami la bisura tẹbárí báwọn àbá kan jura wọn lọ àwọn èèyàn kan jura wọn lọ bóòlù sí díkàlùkù ló yàtọ̀ ìdí díkàlùkù ti sẹ́ẹ̀tì ni ìwọ náà dẹ́mà you don't have a goal bóòlù rẹ̀ náà pé iṣẹ́ àwọn jẹ́nà but kí ni mo fẹ́ dì nípa ìmọ̀lẹ̀ ayé o ní sẹ́ẹ̀tì rẹ̀ nínú kan mo fẹ́ dà fà ó àfáàbò èrò mo fẹ́ ṣe ń bẹ̀ mo fẹ́ kó ṣe kó lọ́rọ́ lọ́rọ́ sí ìwọ̀sán mọ̀ ṣé mo fẹ́ di àfáà ní in tí mo gbọ́dọ̀ ṣe you must set it ẹ̀wọ̀n ni yóò ṣe máa rìn lójú ọ̀nà ẹ̀ sẹ́ẹ̀tì pé tíra tí ò tó ń pọ̀ fẹ́ máa ka díẹ̀ díẹ̀ báyìí ten ten pages before you know it in a year ten times three sixty ó ní mélòó jẹ́ máa ó lè ka ìgbà òkè bá fẹ́ eh, lọ́dún ọlọ́run sì ti àṣẹ fẹ́ wọ Muharram I want everyone kọ́rọ̀ arábìlẹ̀ tí a fẹ́ yìí ẹ̀ ta bá ríra wa kí wọ́n á béèrè tó bá di zọ̀híjà ìdí tàbí mú mọ̀ bọ́ sẹ́ẹ̀tì gbogbo sọ́run pé ìkú sí mẹ́ lọ́wọ́ nǹkan tó fẹ́ sí lọ́dún yìí mo fẹ́ ka ilé ìjà you can set it ẹ wà rí pé tó bá ti rí wọnú báyìí ọlọ́run ti ṣe rọrùn fún ẹ̀yìn kó lè ṣe máa já àbá àtọ́ ẹgbẹ́ lọ́dún kan kò sí tíra ẹ̀ ọ̀kan tó lè lọ́rọ́ sí pé mo ka ilé látòkè ìbílẹ̀ yìí ọ̀dà tó ọ̀bá ka tíra tíra wọn ló kọ sáwàlẹ̀ kí wọ́n nínú pé ka tíra bọ́ ṣe kíni wọ́n ní afẹ́ta àkéyì tẹ̀wọ̀n lójoojúmọ́ ní máa kọ 50 pages 50 pages ní máa kọ tẹ̀wọ̀n tẹ́wọ̀n fẹ́ da 50 pages ó kù kí wọ́n ti kó dà pọ̀ ibi fọ́ọ̀mù tíra rẹ̀ fifty pages fọ́nà bá fẹ́ràn ẹni tí ó kọ fifty pages ọlọ́run mọ pages tí ó kà torí tí ọba kà ò lè kọ alhimmatu alaliya mo ti sẹ́ẹ̀tì challenge ìgbà fún gbogbo yìí sí àti bẹ́ẹ̀ wọ́n bọ̀lẹ̀ ẹ̀jà àwọn bí wọn ní tí ń bèrè pé ọyá kí ni góòtù wọ́n sẹ́ẹ̀tì mùsùlùmí bí wọ́n àìmọ́ bí ọ̀rẹ́ bí bí délẹ̀ kí ni wọ́n sẹ́ẹ̀tì torí ọdún ó ní ìbí ẹ̀ ọlọ́run òbí ọdún ọmọ sẹ́ẹ̀tì èpè bọ́ọ̀ àbáni nùzúlù himmatil kàṣà àbáni gbogbo balẹ̀balẹ̀ gbogbo akógbẹ́ akótọ̀ alkàṣàhù tàdápẹ̀bẹ̀ àwọn tọ́mọ̀rúgbẹ̀ kílẹ̀ wọ́n pè wọ́n àwọn tọ́mọ̀ báyà kógbẹ̀ kìí sàwọn tán lo mọ́tò kó yíò lọ́jọ́ sí àwọn tí máa ń gbólókọ tó máa ń pè wọn agbégbò ẹ̀sùn oní gbogbo agbégbò pátápátá ní tó máa ń mú ẹ̀dá gbégbò òun ni lòzúlò nípa kò ní gáyà kò ní ìhímọ́tò nàálíyà ni tí àgbálò ní ìsìn kò ní ìhímọ̀ nípa ìmọ̀ ẹ̀sìn ẹ̀rù ní ìhímọ̀ rẹ̀ àálíyà nípa owó gágá àwọn àbíká fọ́sítréètì nàìjíríà ẹ̀kí wọn fọ́sítréètì dangote máa gbà nígbà tó wà kátà rìn ibi tí àyíma tí wọn àríyá sí àbá ní àyíma sí hímọ́tọ̀ àríyá bá gbé pò olóṣọ́ di pé dàláhù ilà jùgbìl àzọ̀ olójẹ́ pé kó wọ́n á pé sínú kànga àgbẹ́ kó wọ́n lọ fàgbẹ́ gbogbo ẹni jẹ́ bá rí pé àwọn aṣẹ́ yìí ṣe nínú kó máa ṣe for a time àbí kó ti gbàgbé kò sí tó ń tèlé ayé méjì wíṣọ́lẹ̀ ó ní ẹ̀dẹ́ tí mo sọ kìí ṣe ọgbẹ́ ẹ̀dẹ́ rí kí ṣe mi àwọn sẹ́yìn òun ni ọ̀fẹ́ ṣe ìmí ó pé let me gather some funds and then go back to where I want to be one state that need to be local ọmọ president kan tí ìrẹ̀ dákọ̀ rẹ̀ lórí láìkí rẹ̀ ó dídì lọ bá wọn tajà ní kàntín tó bá wọn sáàbò oúnjẹ tí bàbá rẹ̀ kẹ́ńtẹ̀ tó wá lọ ẹ̀yìn tẹ́wọ́ fọ́lò news ń gbọ́ president ìlú pẹ̀lú àwọn ẹmọ bẹ́ẹ̀ lọ because it's a stage of your life that you too have to learn something kì í ṣe pé gbogbo nǹkan tó kẹ́ tó bá fẹ́ tó bá kàn jump láti múlé bàbá rẹ̀ lọ di sí e o kọ́ńtì yọ̀dà nǹkan ló yọ̀ tó lẹ́yìn wọn náà ṣe wáyà wọn náà wá di sí e o mo ní ẹni tí bá ń ṣe olú àwọn ṣe nínú kọ́fẹ́ lẹ́yìn ẹ̀fọ́ in time adúgbòtọ́ kò síbi táwọn lọ mọ́ àwọn kò síbi táwọn àlọ́mọ́ ló wá pò láàrin gbogbo agbépo àìmọ́ ní hímà kí ni o ààrẹ ìtumọ̀ alkasáhù gbogbo ní kíláàrí rẹ̀ báyìí bẹ́ẹ̀ náà kẹwàá bẹ́ẹ̀ náà fẹ́ ìsìn ṣẹ́rí gbogbo ẹ̀dẹ́ níta kàárí ìtumọ̀ kan náà torí àsìkò mùsùlùmí àbẹ̀jù bẹ̀rẹ̀ yẹ́n pé lọ́la eh, أبيسا فترى إذا انجلى الغبار أفرس تاتك أم حمار أفرس تاتك أم حمار أو الفلوب سبترى إذا انجلى الغبار ẹni ọmọ lọlé tó ọ̀dáhàn ní ìrúnà mi ìrúnà mi orí fọ́n kò sí kò sí ó sáàdì nǹkan sọ ní sọ́wọ́ bá tààrọ ìdájádà ló bá rò àbárásùn tààkàtà àwọn ìfún ẹni ọlá kí ọ̀rẹ́ gẹ̀ẹ́ kò sí àṣà rẹ̀ nìkan tó gbé ọlọ́run amúrẹ̀ ìwọ́n kọ tíráàbù kì í kọ tíráàbù máa gbé síwájú afáyí amáyíwọ́n sáwájú lẹ́yìn ìsáàtì ní ìbúrú mọ̀kírù kí wọ́n ló pa tàwọn bá tàwọn ìlànjẹ́lẹ̀ ìgbòbárò àbáwọ́ tún tààtàkà àmì àbá ní wàá padà mọ́ pàmà

9 ti lọ ní yínà tó bọ̀ sálàmù aláìkùn warahmatullahi ìbéèrè tó tẹ́lẹ̀ níbèrè mo fẹ́ ká mọ̀ sọ 9 o'clock one, two, three. Yeah. Bẹ́ẹ̀ni bẹ̀rẹ̀ àfáà nípa ànábi tó wá débi àdúrà àjẹ́nà tọ́lọ́bá sọ̀rọ̀ àjẹ́nà nínú ọ̀nà nínú Qur'an àbúsọ̀rọ̀ ọ̀nà tó wá débi tàbíjẹ́nà inú abẹ́lọ́ ìpínkọ́lọ́ ń ṣe àbọ́lọ̀ bá ní stepfield ó ti ànábi ń ṣe ṣáàná lè ṣe èyí tó súnmọ́ jù lọ́rọ̀ méjì àwọn àfáà ní pé gbogbo òun láti lè ṣe ṣùgbọ́n èyí tó pọ̀ jù nínú ọ̀rọ̀ àwọn àfáà ni pé ibi ìran tí ọ̀bá jọ́ra ẹ̀yàn ká máa ṣe ibi tó bá jọ́ra ẹ̀ ká máa wù sọ àwọn tó náà lè ṣe níbi gbogbo ọ̀rọ̀ wọ́n ní sẹ́gbẹ̀ àwọn náà lọ́lọ́run bá wí náà nínú gbogbo rẹ̀ tẹ́lẹ̀ lẹ́ẹ̀kejì bàtánà bí ni pé ìnáhàlì ìsọ̀lá láyé sọ̀rọ̀ bí ìṣẹ́ ń kàlámì náà ilá kí ni والتحميد وقراءة القرآن تسبيح ينال عن صلاة وسبح اسم ربك الأعلى سبحان الله أجيب إن شاء الله نعم نعم أنا Thank you. ẹni tó béèrè wọ́n sọ pé kú ń bẹ́ẹ̀ fẹ́ ìbéèrè ta kọ́kọ́ nípa ẹ̀ẹ́dẹ́dọ̀gbọ́rọ̀ tó bá ti pèrò tó dọ̀gbọ́rọ̀ súnà bẹ̀rẹ̀ àdìgbòtà kìnnìyàn kódà ẹni tí ó pèrò kó sọ mọ́ àpẹ́ sọ́lù fi ìhálẹ́kú alà sọ́lù fi bíyótìkù ẹkírùnú lé yóò ẹkírùnú lé yóò sókè é sí pé dandan lórí ti nínú tí mo mú lọ kírùnú lé mi gbèsè dandan kó tó rọ ọba ẹgbẹ́ ẹja kíjá mọ àkílódé ibùdó àlèkì ẹkí wọn lé tọrọ gbà òjò ti rọ ẹrù mí tó tó bá nílé fún báyìí àti kíjá mọ ẹ bẹ̀rẹ̀ já mọ sẹfún kọ òjò ìdání sẹfún tààtì àwọn àwọn ọmọ amọsẹlásí ní eight ten gbà gbà láti fún ní ẹrù mí náà gbé ẹ ni tó ń jẹ pé kejì ń àwọn bá sì lọ́rọ̀ púpọ̀ nípa rẹ̀ bọ̀tọ́ bá ti pè ohun tó jọba ti rọ̀ kí òun lé nínú tó lè ní àkí òun lé afá ka àwọn ẹ̀rí tó pọ̀ nínú ẹni pẹ́ tó wá jẹ gbèsè náà tó ẹgbẹ́ ẹni tí ó bèrè gbèsè lọ́wọ́ rẹ̀ fún àwọn sáláṣí tó mọ kí òun tó ní ní oṣù ìgbè ẹ̀kú kí òun lé tó ní ọmọ jí ẹ̀rí sì wà fún ẹ̀ ó ti wà nípa tó wá béèrè lọ́wọ́ yẹn pé òun fẹ́ fẹ́ ẹni yìí ògangan àbẹ́ni tó fẹ́ fẹ́ ní ìdèrè so lè chaati tó ẹ gbé àìló chaati ibi tí wàhálà chaati yẹn wà lọ usually àwọn ti gbé àwọn generation tó tẹ̀lé wa àánú ti kú ìlú mo lè wo tó wà ní ọwọ́ sálámù ìsìnkà sálámù ìdí dáhùn báwo ló ti fẹ́ pè ọ̀rọ̀ ọmọ ìyẹn lọ́wọ́ mi lórí ó tún wá snapchat snapchat pé screenshot ìlú àgbẹ̀tọ̀ àbá nílà ló máa fi ọ. irú yóò mo ti wádìí ń pa rẹ lọ́dọ̀ àwọn òtẹ́ni ẹ bá béèrè ọ nípa ọ̀dà lọ́wọ́ tó ẹgbẹ́ bí wọ́n béèrè rẹ olè ẹ ṣe lè júùsì pé nínú ọ̀ká ní ojú ọ̀nà tí mo fi gbé ṣùgbọ́n kò jẹ́ dandan kíyàn mọ̀ kó tó dé mo mọ̀ pẹ́yìn èmi ni mo jẹ́ lágbájá ọmọ lágbájá báyìí báyìí kò sọ̀kọ́ rẹ̀ rẹ̀ ní ẹni báyìí kọlu sí òun kó fẹ́ fẹ́ ọ a ó ti sọ pé ọwọ́ sọ kẹwàá dá tó wáyé kó wọn lọ wọn sọ fún pé let's talk on WhatsApp nígbà wọn lórí ìṣòwò kẹ́yìn máa ń ṣe WhatsApp ṣùgbọ́n ò mọ̀ nírí ní nọ́mbà rẹ̀ rí ó kàn sí àwọn ẹgbẹ́ rí náà wọ́n ti máa mọ́mọ́ blackmail ẹ̀rọ tó kù sí tó bá rí sálámà yọ dáhùn ẹ̀rọ ọ̀gbà tó ti gbé sálámà sí báyìí tó wá lẹ̀ ti kò ní ju sálámà sí second message sálámà lé gbólógbé gbogbo yòókù tó bá dé sálámà yọ dáhùn ẹni ò ní dáhùn nígbà àwọn sálámà ní ìtò àlẹ́ ìlú sálá hb dot dot dot ọ̀rọ̀ kú tó bá bẹ́ẹ̀ gbólógbó wọn jòjó ní wọ́sàpù ṣùgbọ́n tẹ́ni tó mọ̀rí àbúrò pàápàá ìgbà béèrè akọ́gbọ̀rọ̀ ló ìgbà gbọ́gbọ̀rọ̀ máa lò tó o sọ pẹ́ ẹ̀ ó sì gbìyànjú kó ẹlòmíì ní bàtàrọ̀ ìyá ìdáná ìlú bá rò reason people will always have reason èmi ti rí lórí ìjókòó yìí lórí ìjókòó yìí lórí ìjókòó táwọn ẹlòmíì ṣe degree méjì mo tún fẹ́ ṣe eléyìí àti èmi àtẹ́lọ̀ tún lè ṣe kìí ṣe pé second degree bsc msc o bí ẹ ṣe ṣe mo fẹ́ kú a gbọ́dọ̀ kọ mímọ́ minimum bí màá mú jáde ní university ẹni tó bá tètè relax ẹ ẹ gbogbo ẹni tó ní màá yẹ everybody will always have one factor kò sí factor ó dìyàn òun lẹ́ẹ̀ṣẹ̀ rẹ̀ lò ní ẹni tí wọ́n ní látàkùn ṣáàbàtàlì bàdánì ṣáàbàlì híbánì بل كن شاب الهمم أقول لهم شاب البدن وكنه شاب الهمم ẹlòmí lè ti darúgbó ṣùgbọ́n determination bí àgbà bí ọmọ kékeré ẹmọ àrígbà ẹ̀kọ́ kékeré ẹmọ because he was so determined ẹlòmí ìsèrè ṣáàbò ìbàdàn ó jọ ìbàjẹ́ ṣùgbọ́n gẹ́gẹ́ aṣíágùn sójàre ṣáàbàlbádání bọ̀kínú aṣíágùn ìmọ̀mí ó yọ́ǹgì lára ṣùgbọ́n àrùgbó ní nípa vitamin ẹ̀yẹ tẹ́ ti tọ̀wọ̀n kíláàsì náà ló bá ti jókòó èyí bá ti ní nínà wágá láti drọ́ ẹ́ tútù ó ti tó ọdún pé wọ́n tó wá padà bọ́ sí tọ́tílásì olókọ̀ọ́sẹ̀ àbí tó pàṣẹ jáde àbí tó fẹ́ ẹnu ní kẹ̀kẹ́ máa ń fà tí nǹkan ọ̀nà kan ọ̀bá ti ń lọ inú chéńjì òun náà ń pè pé ẹni wà determined kò wá sí tó bá wá ń sin lọ tí ọba àjíjà àwọn ọmọ ọgbà á èlò ìtura lórí tó ah, sọ fún ọsọ náà lọ pé nǹkan tá a bá ṣe nísìnyí kò lè jẹ́ sí o ṣùgbọ́n ló di kí lọ ó di tà dáa ẹ̀yìn ìtura kò lè jẹ́ sí o tàbí àwọn òkú nàìjíríà ò pé máa ń pè á èmi ìyí tọrọ jẹ ó sì gbàgbà àwọn àtọ gbogbo environmental factor ẹsẹ jẹ ọjọ wọn sọ environmental bíbẹ ẹni yàrá gbogbo ẹrọ ẹsọ ọhún. Sọ̀fà tọrọ ìrà ìjàdá rẹ̀. ẹ bá ti ò ní ní tábà wà níbàyí owó ẹ̀ kó màkàrà sí káàkiri. pé àwọn ògbé afẹ́nìkan two thousand afẹ́nìkan one thousand pé èmi ń lọ ìmọ̀ sẹ́ńjì ẹran ilé yá sí sáwọn bàtà wọ́n máa kó ti environmental factor kò sẹ́ń tí ò lè affect tọ́nà kan bá ti lọ change ẹ̀ òun ni pé ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ yàtọ̀ ìkọ́nù sọ̀rọ̀ عنده مجيدي يحمد القوم الصعاب àwọn èèyàn tó ń kú ọ nígbà tí tí a bá àkójú rẹ̀ èèyàn àà ẹ̀rọ èèyàn nù so tí ẹ bá ti dú fáńtò tí ò ní jẹ́ kí ẹ̀kọ́ wọn ti lò ebi ìmọ̀rùn náà wí ẹ̀kan nínú ẹ̀jẹ̀ olójúmọ́ kú iṣẹ́ kékeré wọ́n sì lè jẹ́ ní nígbà tí èèyàn fi owó dé kí ló dé tí lisanu sídìkì ìṣẹ́wò àbá determination kò kò súnmọ́ ìgbé ṣe pé ó kàn mú ọmọ ilé ìbẹ́ jẹun kò sí ni ìbáwọn ahmed gbogbo àti owó tán ó kún ṣòkòtò ní ta nígbà tí wọ́n gba àdís lọ́dọ̀ àbúrọ̀zá ìlú sọ́ọ̀lù sọ́nà ní yemen ó kún ṣòkòtò ní ta báwọn zimam

òjò ní ọ̀rọ̀ sí إذا كان يرضيك حرب المصير ويبص الخريف وبرد الشتاء ويوليك حسن زهار رجيم كل متى فأرضك للعلم من إذا كان يريك حر المصير أخلقه منطلق والذي يغلبك توايا يجيك أمكيو àwọn ìyá yẹn àbí tó bá lágbára bí irú ìyá ìmọ̀ máa lè kí ó gbé láàrin gbogbo lọ́jọ́ máa ṣọ́ra yóò wé nínú ìjà rẹ̀ lọ́jọ́ kò síwájú ọ̀rọ̀ níyà فخذ من عذابه قبل علمه yóò gbé láàrin pé lọ́jọ́ kan tí dúkú sọ́jọ́ ìdáka àyọ̀dìkà àrọ̀ ìrìnà sí ìfì wàyóbó sọ̀rọ̀ kọrí ìfì wà bá rúdọ̀ ìṣẹ́ta wàyúlìkà fún sínú ẹ̀hẹ́ ó sínú zàmáà ní rọ̀bìrì fàákùnbókàlẹ̀ ó sì dàgbà òyìn ọmọ ẹkọ́ kò rímọ̀ ọjà wà bá ojútù wọ́n yóò rí ìgbà ọ̀zá máa láì òdì tó rọra fẹ́rù bí láti aago mẹ́jọ àwọ̀ tí mo ti sùn six forty mo tó jì wà yóò lè ga òsùnà zábà ní ìṣòbí fàáfóró kàlẹ̀ lẹ́lẹ́ wọlé màtá fàáfóró kàlẹ̀ nǹkan tí ó kìí fìyàn orú lè mú òtútù ó mú ọjọ́ mú ẹ̀hún lẹ́lẹ́gẹ̀rin environment yẹn tuntun ọ̀la àmẹ́sì súnmú ìjà kíákùnkù olóyẹ́ bá àwọn àbá bàtà àwọn ọmọlẹ́kí rẹ̀ lójú ọ̀rọ̀ wa ọ̀yẹ̀ ní kò mẹ́kọ̀ọ́ ní ẹni jẹ́ kó dáma kọ́ fún bá pé ìdáka bọ̀ kàlẹ́ ẹjẹ́ ń Ìbára wọn pápá abẹ́ká tó ń rárá létí ló ṣe gbèrè bẹ́ẹ̀ torí pé ẹ̀dáńkù ìmọ̀ àríyà nípa sọ́ọ̀sẹ̀ nípa ẹ̀kọ́ <laughs> ìkátìwì nípa kéèyàn líìgbò ní láìbù tí ó béèrè ẹ̀dáńkù rẹ̀ lọ́nà Assalamu alaikum warahmatullahi wabarakatuh